Eh? Ah, ìdí eh, mo báǹkì ìdí olórí burúkú ẹ̀ sàjàgùnmẹ́ ni ìdí olórí burúkú ẹ̀ sàjàgùnmẹ́ ìdí ẹ̀ ni ọ wá ń lo ẹni tó ń gbé polówó fún ẹ̀sà gambo wọ́n fẹ́ máa fi competition ọ̀rọ̀ tọ̀wọ́n ọkẹ́ àwọn náà ń wá gbogbo ohun tó fẹ́ fi gbé wọ́n fẹ́ fi bu ojú ọ̀rọ̀ ike sí ike mọ́lẹ̀ ọlọ́run dẹ̀ ti ọlọ́run ti dá nǹkan tí ike máa máa náwó sí kò lè nẹ́nu ọpẹ́ láyé kọ́ tó bá sọ fún yín pé ọlọ́run ò ṣe lórí ìkànnì ìbànújẹ́ ló ń kí fún ń pé ọlọ́run òun kí ẹ fún pé bó ṣe ń ba òun nínú jẹ́ torí òun gùn dùn àwọn èèyàn nínú ẹwẹ́ ṣàgàmbò kò ní ẹnu ọpẹ́ látàárọ̀ dálẹ́ ó sọ pé òun lòun ṣe nǹkan tó dáa jù lórí ìkànnì yìí òun náà dẹ̀ nínú ẹ̀ ń bàjẹ́ jù lórí ìkànnì yìí ó ní òun lòun ń tajà jù òun ní kínní ó wá ń rí òun gbogbo ìgbà tí Ìyá náà bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ torí pé Ìyá ti tayọ jù òun lọ báyìí ó fẹ́ gún wálẹ̀ ni òun ni ọlọ́run ò ṣe dùn nínú mọ́ òun ni ọlọ́run ò ṣe ṣe kí ni ni ọlọ́run ò ṣe fi ọkàn ẹ̀ balẹ̀ mọ́ bó ṣe ń sáré kiri tó ń sáré kiri tó ń sáré kiri ó ń sáré síbi ó ń sáré sọ̀hún ni ọlọ́run ò wá da ọlọ́run ò da wọn lọ́lá wọ́n ní èèyàn ní wọ́n ní àwọn ẹbí o àwọn ẹbí wọn ogun ò fẹ́ sọ pé kọ́wọn kọ́wọn èèyàn mọ̀ wọ́n mọ̀ wọn because wọ́n ti bójú ẹbí jẹ́ mi ìdẹ̀bọ́ wọn ẹbí wí torí àwọn ẹbí ní nǹkan pè ní ìtìjú ni ọlọ́run má ọlọ́run má yan olórí burúkú ọmọ ọlọ́run má yan olórí burúkú ìyá ọlọ́run má yan olórí burúkú àbúrò sí inú ìdílé wa bí ìtàn wọn méjèèjì yìí bí ìtọ̀hún lórí burúkú méjèèjì yìí ọwá ń sọ wípé ọwá ń sọ wípé ẹ bọ́ ṣe ń tẹ̀sí lójú sìn inú àwọn kan ò dùn inú yín ò ní dùn dálẹ́ inú yín ò ní dùn dálẹ́ èwo ló wà nínú tíìmù ike tíke tíke bá polówó rí Tóyìn dọ́gbọ̀ngàn tó tún wà ń bẹ́ẹ̀ tóyìn dán gàngàn tó tún wà níbẹ̀ tó tún ń ṣe kíni tó tún tó tún tó tún ń ṣe kíni tó rí i pé tóyìn dán gàngàn yọ síta báyìí ó ń gbé ogun tì í ni. ó ṣe kíni ó gbé ogun tì í ni. inú á máa bí wọn tó bá ti rí pé èèyàn ń lọ sókè. Okay awámíkáwí à ń bá wọn wí sí i kí gbogbo àwọn èèyàn kọ́ lè kẹnu bò lórí ìwà tó ń wù ọmọ pé tó bá ti fi nǹkan tí ó bá ti fi nǹkan tó ọ̀dọ̀ wálẹ̀ tán tí ò rí ọ̀dọ̀ àwọn èèyàn kankan gbé ṣe mọ́ ọ̀dọ̀ tiwọn ló padà bọ̀ nígbà tí ò rí nǹkan kan jẹ mọ́ ń sìn ṣé kò fẹ́ lọ sọ́dọ̀ Elégùṣì Elégùṣì lọ́nà ti disclaim ẹ̀yẹn nígbà tí ò rí nǹkan kan jẹ mọ́ ó fẹ́ padà sọ́dọ̀ Elégùṣì àǹtí mi ọba ńlá mo dúpẹ́ lọ́wọ́ yín gidi Lizzy Anjorin mo dúpẹ́ lọ́wọ́ yín Àbíkẹ́ Jàgàbá mo dúpẹ́ lọ́wọ́ ẹ sísà mi ọlọ́wọ́ síbi ń kọ́ ṣe bọ́ wọn èèyàn ṣe bí Nàìjíríà lọ́wà kí ló dé tọ́ ṣe ètò ìdán àgbẹ̀gbọ́n ní òbú wọn ni ṣùgbọ́n olórí burúkú yìí bọ́wọ̀n ṣe ń serve ọ̀fẹ́ collect bọ́ ṣe ń serve wọn ò fẹ́ ṣe kíni wọn ò fẹ́ collect rárá ara ara ń kan Gaza wọn àwọn olórí burúkú nkùnkùnkùn. àṣepé nǹkan tẹ̀yìn tí ẹ̀ ń fi lọ Lizzy tẹ́ ní kí Lizzy máa gbà àṣepé yìí ò lè gbarú ẹ̀. àṣepé nǹkan tẹ́ fi ń lọ àwọn èèyàn káàkiri àṣepé yìí gan ẹ lè gbàlàjì ẹ̀. tọ́ba wa bú yín tán ẹ̀ wá máa wọ́ ọlọ́pàá ẹ̀ máa máa fi wá bẹ́ẹ̀ ṣe fẹ́ fi mú wọn. olórí burúkú ẹ o blọ́ọ̀gì títí títí oníwọ international blogger ẹ wo ìdí international blogger yín ẹ̀yin olórí burúkú ọmọ ẹ̀dà ẹ̀yin ẹrú yìí dáa. ìwọ ọlábànwá kéèsì ìwọ máa rí ẹjọ́ kú ni ẹjọ́ o máa wá kú ni. ẹ wo bí ẹ wo bí wọ́n ṣe ń da omi àlàáfíà torí bí Tóyìn Ìdòwò gangan wọ́n ṣe rí i pé ah, ó ní godmother kan ó ní àwọn tó wà tó ń rajà lọ́wọ́ ẹ̀ inú everything ń lọ déédéé inú yín ti ń bàjẹ́ ṣé kò ń ṣe òun náà ni olórí burúkú jòbótúlà tó ní two plot ni nígbà tí a mọ̀ pé two plot ni kí ló dé tẹ̀ ẹ̀yàn ọ̀dà ẹ̀ lẹ́fun kó ń ta nǹkan ẹ̀ kò disappoint customer ẹ̀ tí ìwọ bá ń ṣe dáadáa ó inú ń bí ìwọ ọlábàwákèsì ni torí Tóyìn o o price nǹkan títí ẹ̀ ó wálẹ̀ ju títí ẹ lọ price ọjà tiẹ̀ o wálẹ̀ ju tiẹ̀ lọ. òun ló ń jẹ́ kí inú máa bí ẹ dẹ̀ máa wò máa wò ogún ọdún òun bọ̀ á kú ọ̀la ibí yìí la máa wà àfàìmọ̀ kó má jẹ́ pé àwa gan la máa padà wàá gbà ẹ́ lẹ̀ torí n tó olórí burúkú yín ò kì í mọ̀ nìyẹn nígbà tẹ́ ẹ bá lọ forí kó tẹ́ ẹ bá lọ forí kó ìgbẹ́ tán ó lè jáwá láṣẹ máa wá gbà ẹ́ lẹ̀ lọ́wọ́ olórí burúkú tó lọ kóra ẹ sí tẹ́ ẹjọ́ ń ṣorí burúkú papọ̀. alágbàfọ̀ gbèrígbè <laughs> welcome. wo ìdí olórí burúkú abẹ́ ẹ̀rí ìdí yẹn dáadáa ni ẹ jẹ́ kí n rìdíùsì ẹ̀ ó dà kí bí mo ṣe gbé lẹ̀ rí ó dà kí bí mo ṣe gbé ìdí ẹ̀ yẹn òun ni òun ni ẹ̀rí. ìdí ẹ̀yẹ bí mo ṣe gbé òun lè rè mò ń bọ̀ ẹ̀ka wo díẹ̀ míì sí olórí burúkú abẹ́ ẹ̀rídìí ẹ̀rídìí ẹ agbalagba dí àgbàlagbà kó máa kiri gbogbo inú ilé ẹ wò dí ẹ wò dí bílọ́níà ẹ wò ìdí bílọ́níà international person I'm international person ẹ wò dí ẹ wò dí ẹ̀yin ẹ̀yin godson olórí burúkú ẹ wò di ìyá yín tó ń wá ẹjọ́ kiri tó ń pẹjọ́ kiri ẹ ọkàn yín gbogbo yín ò níjọ balẹ̀ àti ìwọ tó bá ìwọ tó bá gbé polówó fún tọkàn yín balẹ̀ wàá pawó dáadáa ṣùgbọ́n ìwọ tó bá ń wò wípé òun ní ráìfà ọ̀n polówó ọ̀n polówó àwọn èèyàn kan bì kan inú yẹn ń bi ẹ̀ẹ́jọ ní jèrè ni. àǹtí mi ẹ̀kọ́ ọ̀la àǹtí mi olórí burúkú ajá Dublin olórí papò Dublin skeleton Dublin international person òun ló ní ìdí olórí burúkú yìí tó mú ìdí tó ti ń ròdì kò ikú ìyá one oh one one hundred and one hundred years ó sì wà lórí ilé ayé wọn ò ròdì ẹ wo ẹ wo ẹ wo di olórí burúkú ókè mà ókè mà. Ah, ohun tí mo gbọ́n sí yìí ah, ṣé o ti rí ṣé mo sọ fún yín ẹ gbà pé áńgẹ́lì ni mí ah, èèyàn kan wà láì èèyàn kan ti kú o ike òun háìdí ẹ̀ Ah, ah, ah àfìgbà tẹ́ ẹ fi èèyàn tẹ́ ẹ méèyàn tẹ́ ẹ fi rúbọ ah. ẹ̀yin ẹ̀yin onídòkúdò ẹ̀yin kíní ìwò ìwò wo nation ọ̀gá yín ti jẹ gbèsè ẹ̀yin gan ẹ máa dáwó ẹ máa dáwó títí bèrè máa fi fọn ni ẹ̀mí ọ̀ sọ fún yín pé ẹ̀mí kan ti bọ́ ọ̀ sọ fún yín pé ẹ̀mí ti bọ́ àwọn tó dáwó fúngbà kan tó dáwó fúngbà kan à ń tó kàn wálé ń tó ìròyìn tó kàn wálé tí ń sìn ó ti kú o ọ̀gá yín háìdí ẹ̀ ni àwọn tó ní kó tọ́wọ́n tọ́ àwọn tó ẹ̀ lọ jí gbé ẹ́ ìyá wọn mà ti kú ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ohun tí mo rí gbọ́n bí yìí ni o. Ah, é é ṣọmọ wa sí ní ṣọmọ wa sí ní kọ̀rọ̀ ah ah ah ah ah a a a mo sọ fún yín mo sọ fún yín pé wàhálà kékeré ni ohun tó sì rí tẹ́lẹ̀ mo sọ fún yín mo sọ fún yín pé wàhálà kékeré lórí tẹ́lẹ̀ kí ló ẹni pé kó mú jáde ẹni kó mú èmi ò mọ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò dùn lẹ́nu tèmi ò ì mọ́ o. Mm. Ah, ah, ah, ah. Mo sọ fún yín, ẹ̀yin tẹ́ ń ti olórí burúkú ọmọ yìí, ẹ̀yin lẹ́ máa ti pa, ẹ̀yin tẹ́ ń ti ọmọ olórí burúkú yìí, ọmọ gbé kéèyàn yìí, ẹ̀yin lẹ́ máa ti pa, ibo ló kó ah ó ti ń flagi méjì, ẹ ti ń flag ẹ̀, ẹ ti ń flagi méjì, ẹ ti ń flagi méjì, <laughs> mo sọ fún yín, mo sọ fún yín, ẹ ẹ ẹ ẹ ẹ má kọ orúkọ tẹ́ ń kọ sí, èmi ò mọ orúkọ tẹ́ ń kọ yẹn rí o, mi ì mọ́ in Ah. ẹ gbọ́dọ̀ ṣe ló kú ooru o another second Mohbad ọmọ àtúwá justice fún lórí ìkànnì ẹ̀yin olórí burúkú ọ̀hún èèyàn ṣé bá ń sọ fún yín ṣé bá ń sọ fún yín ṣé bá ń sọ fún yín ah ó ti ń tà wọ́n tó ti dọ́kọ̀ délé dáadáa ni mọ́ ó wá ń dágbére kí ló yẹ kó máa dágbére kí ló yẹ kó máa dágbére oṣù mẹ́ta. <laughs> mm. ohun tí máa fi máa bá àwọn àbíkẹ́ yọ̀rí àbíkẹ́ jẹ̀gàbá ó kú oríire ọ̀pá alájẹ́ kò tọwọ́ ẹ bàjẹ́ ọ̀pá alájẹ́ ẹni tọwọ́ mi bàjẹ́ o títí Jésù yóò fi dé máa dúpẹ́ ọmọ olówó gábà ẹ ọlọ́wọ́ ṣíbí máa dúpẹ́ jẹ́ kó máa fi pólíbàgì bu wo ṣàrò dàgbà jẹ́ kó máa fowó pólíbàgì bu ẹ jẹ́jẹ́ o àǹtí mi jẹ́ kó máa fi owó pólíbàgì bu ẹ ìwọ ṣá béèrè pé ibo ni ibo ló wà. èmi ò mọ mi ì mọrúkọ tẹ̀ ń dá yẹn o èmi ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò dùn lẹ́nu tèmi. ìròyìn tó kàn mí ní ibi ìníyàjó yàjó yàjó ibo ni ó wà àwọn olórí burúkú kan àwa máa àwa máa sọ̀rọ̀ eh, eh, Adédoyin lórí kan nìyí pé ó fẹ́ ṣe òkú Timothy lókù ooru àwọn kan wá fẹ́ máa bò mọ́lẹ̀ ẹ eh, àṣepọ̀ wọn náà tún fẹ́ ṣerú ẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ kọ́ ọkàn àwọn ènìyàn gidi balẹ̀ lórí kan nìyí ọlọ́run máa máa gbé bó bá ṣe ń gbé kan tẹ́ bá ṣe ń parí ẹ̀ kan bá iṣẹ́ kan ò ní tán lọ́wọ́ yín tó máa gbé mi yìí sí i kò wá ó wá ohun tó wá dùn mí jù ni pé ẹni ẹlẹ́ni tó jẹ́ pé ó rọra wà láyé ẹ̀ jẹ́jẹ́ ó rọra wà láyé ẹ̀ jẹ́jẹ́ lẹ burúkú yín ba ẹ̀yin olórí burúkú yìí ẹ̀ níjọ gbádùn tó bá ṣe bẹ́ẹ̀ pé tòótọ́ ni a a hmm ara mi dẹ̀ ń bù máṣọ ara mi ń bù máṣọ ọ ní ìgbà kò gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ kú o ẹ Abami bá mi kọ́ kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò kò kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú jẹ́ kò gbọ́dọ̀ kú ẹ máa bá mi tẹ kò gbọ́dọ̀ kú sẹ̀ kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú ẹni tá à ń wí ò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ ẹ máa pèsè ẹ kò gbọ́dọ̀ kú ẹ ti jẹ gbèsè. ẹ ti ṣe kí ni ẹ ti jẹ gbèsè ee kò gbọ́dọ̀ kú ẹ má bá mi tẹ́ kò gbọ́dọ̀ kú ìkúnlẹ̀ abiyamọ kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú èèyàn èèyàn méjì kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú ẹrù ènìyàn méjì ò gbọ́dọ̀ kú èèyàn nìkan kò gbọ́dọ̀ kú kò gbọ́dọ̀ kú. ẹ ibo lẹ fi gbà kò ń ṣe nǹkan yẹn tuntun ẹ má ẹ tètè dẹ́mi padà sí lára àti ń tètè ń ṣe justice nsìn ẹ tètè dẹ́mi padà ẹ má ì tí ì dùnbù ẹ ẹ má fọ̀bẹ sí lọ́rùn ẹ má fọ òkà gbá ẹ dẹ́mi padà ẹ má ṣẹjọ́ kú ni tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. a ìkúnlẹ̀ abiyamọ. ló wú obìnrin yẹn kí ló wú ní kọ́kú kí ló wú ní kọ́kú kí ló wú ní kọ́kú kí lẹ fi kàn án kí lẹ gbé sí nínú kí ló pọ̀ jáde ńgbà tó máa kú ee eh, ee eh, ee eh, ee kò gbọ́dọ̀ ee àníkẹ́ ẹ dẹ́mi padà sí lára mo sọ fún yín mo ní kẹ́ ẹ ṣọ́ oore gbà lórí ìkànnì yìí. ah gẹ́gẹ́ bí tí mo tún gbọ́ wọ́n náà wúkọ́ kú ni ṣe bí mo sọ́ngbà kan tí mo ní ìkan nínú ẹni tó ẹ̀ǹpáwà tí mo ní ó ń ṣàìsàn àbí mi sọ tí mo ní ìkan nínú ẹni tó ẹ̀ǹpáwà ó ń ṣàìsàn kò ń ṣe kò ń ṣe ẹni yìí nìkan ṣó ni o gbogbo wọn ló máa fọwọ́ bà mo sọ fún yín mo ní mo fẹ́ máa ta pléènì ni mo ní ògo tèmi ò ń ṣe ògo tó fi ń ṣe away. ògo tèmi kò ń ṣe ògo tó fi ń ṣe giveaway sórí tí tó bá rẹ̀ ní ń bá ẹ sí ẹni gbẹ́rẹ́gbà kọ́ tètè máa gbà èèyàn mi. ìròyìn tó ń kàn mí níyàjóyàjó. ìròyìn tó ń kàn ẹ máa bá mi dúpẹ́ ẹ máa bá mi tẹ ẹ máa bá mi táìpù dé lẹ́gbàá ọpẹ́ ló yẹrú ọpẹ́ ló yẹrú ọpẹ́ ló yẹrú tó o gbowó ọpẹ́ ló yẹrú ọpẹ́ ló yẹrú òkìkí ò bá ti fò ẹ wá wo bó kìkì mi ṣe ń transparent ẹ òkìkí mi ń transparent bí pátá bí pátá legis òkìkí mi wá ń transparent ó wá ń jó fìkọ́lùkù fìkọ́lùkù ah ah ah ah ah ah ah lẹ́gbàá lẹ́gbàá ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò dùn lẹ́nu tèmi o ah ah ah ah eh eh eh ọ̀nà owó kọ́kú ni. ẹ ẹ ẹ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ah ah ah ah ah ah ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, hmm, hmm, hmm. ṣé àmọ̀ pé mo sọ fún yín mo ní mo ní ẹ máa gbọ́ mi o ṣé àmọ̀ pé nígbà tí a fẹ́ lọ ṣe ẹ máa gbọ́ mi o ibi tẹ́ ti máa bá mọ̀ mí rè o bóyá ẹ gbọ́rọ̀ mi tẹ́lẹ̀ ẹ máa ẹ máa sìn ṣé àwọn kémi ò mọ̀ pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tá a lọ ṣe iṣẹ́ fún èmi Tóyìn Ìdọ́gọ̀gàn àǹtí mo pé tá a ní ká yọ nínú àjàgà tó wà ṣé àwọn kémi sọ pé pásítọ̀ kan sọ wípé inú nǹkan tó wà pé ẹbọ fẹ̀mí rẹ̀mí ló máa ṣe ṣáàmọ̀ bóyá nǹkan yẹn rèé <laughs> ṣáàmọ̀ bóyá òun rèé ṣé mi ò sọ fún yín wípé ẹbọ fẹ̀mí rẹ̀mí ló máa ṣe àfikó kò tì mí rọ́ǹgì kárí kárí ẹni ìpadà ṣé mi ò sọ fún yín ṣé mi ò jíṣẹ́ yẹn pé ṣé mi ò ń tẹ̀mọ́ ilé títẹ̀ máa ń sọ wípé à ìlẹ́gbàá ọkọ̀ máa ń sàsọdùn ni yíwù gan èèyàn kan tún pè mí jọkọ̀ tó sọ pé bíyà mo máa ń parọ́ ni nǹkan bíyà mo fi ń sàsọdùn ni mo sọ pé n tó máa ṣẹlẹ̀ nìyẹn mo sọ. ṣé mi ò sọ ṣé mi ò sọ fún yín ṣé lè ti ṣẹlẹ̀ kó o lè mọ̀ wípé èmi ibi tí n bá wà ẹ́ ọ ń gbé àgbo tàwa kaná ni kò ń ṣe wípé kò ń irú kí kí jòbòtúlà kó máa létí ìró kiri ẹ kí n wà nínú ibì kan lamẹ́ríkà kí n má ráyè délé ẹ òjijì tàwa wà ń bẹ ẹ ẹ ẹ ẹ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi aṣíwájú ah ah ah ah ẹ̀gbọ́n mi. ẹ brọ́dà mi gbé mi kó spíkà. ah ah mo ti gbọ́ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ bọ̀dá mi mo ń bọ̀ bọ̀dá mi ah ah ah ah ẹ̀ ló mò ń dá iná wo mò ń dá iná wo mo ti kó yín mo ti kó yín kó spíkà. Ah, ah. Hmm. ni ó wúkọ́ kú ni. ọmọ tó ẹ̀ṣẹ̀ bímọ ọ̀rẹ́ jẹ látìgbà tó máa ti bímọ báyìí ọmọ yẹn ò gbádùn ayé látìgbà tó ti bímọ kò gbádùn ayé ọkọ ẹ̀ dẹ̀ ń wàhálà mo fi ìfọ̀n obìnrin yẹn owó èmi kọ́ kí o e, ìsìn ló dákẹ́ ah ẹ jẹ́ kí n máa bá lọ búrẹ́dà mi ẹ jẹ́ kí n máa bá lọ ah, ah, ah, àṣé èèyàn ló lè hello hello hello ẹ ṣẹfẹsọ ṣẹfẹsọ wọn spíkà ni. ok ah nǹkan ti bàjẹ́ ẹ ṣebí mo sọ fún yín gbà yẹn ṣebí mo sọ fún yín pé ẹ bọ fẹ̀mí rẹ̀ mí òun ni ọmọbìnrin yìí máa ṣe ẹ ọmọ ẹni kan ti jáde láyé bá. Ah sísá mi máa pè yín padà ara mi tiẹ̀ ń ṣe gìṣìgìṣì mú ìwà yìí máa pè yín padà. mi ẹ e ah! ah! eh, eh, no no no no no ah! o ṣe mi ayé le o máa pè yín padà sísá mi máa pè yín padà ẹjọ́ tó rọrùn ẹ ẹ ẹ ẹ ayé le o ẹ̀mí kan ti sùn báyìí o àìpẹ́ yìí lárábìnrin náà dákẹ́ àìpẹ́ yìí lárábìnrin náà dákẹ́ o ẹ bá wa tètè bẹ̀rẹ̀ sí ṣàwíẹ́nẹ̀sì wípé ibo ni arábìnrin ibo ni wọ́n gbé sí. Si níbo ni wọ́n gbé arábìnrin yìí níbo lọ́gbé sí ìgbà tá à ń pariwo wípé fẹ̀mí rẹ̀mí lọ́fẹ́ ṣe fẹ̀mí rẹ̀mí lọ́fẹ́ ṣe ọ́níṣe là ń ṣàràbò. ọ́níṣe là ń ṣe àràbò ìgbà tí mo sọ wípé wọ́n ní kí n má gba owó ọ́níṣe là ń jealous mo sọ fún yín. arábìnrin tó kú yìí wọ́n ló wú kọ́kú ni. láti bí àbí ọ̀sẹ̀ bíi mẹ́ta dẹ̀ lọ́tí ní pé kó lọ mú ọmọbìnrin yìí wá tó sọ pé wọ́n ló gbalé fún un. àti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta bíi mẹ́rin lọ́tí ní pé kó lọ mú wá àwọn fẹ́ fojú rí i. ẹ̀yin olórí burúkú kan ẹ̀ ní sọ̀rọ̀ sórí ṣáàtì yìí o ẹ tèbè bẹ̀rẹ̀ sí bèrè obìnrin yẹn obìnrin yẹn jẹ́jẹ́ lójókòó tẹ́ ẹ lọ gbé wá o jẹ́jẹ́ ni arábìnrin yẹn jókòó tẹ́ ẹ lọ gbé wá ibo lẹ gbé sí ibo ló wà ẹ gbọ́dọ̀ lọ bò ní òkú òru o a fẹ́ rí i. justice for Mohbad ó sì máa fẹ́ dákẹ́ ná pẹ̀lú ọ̀rọ̀ eléyìí torí gbogbo àwọn tó ní interest lórí ọ̀rọ̀ ìyàbẹ́jì ó pọ̀ àwọn èèyàn tó ní interest tó yẹ pé àti fa allegation oríṣiríṣi kan ọlọ́run wá mu wá bá wọn dúpẹ́ mo wá bá gbogbo wọn mo bá wọn dúpẹ́ lórí ybo ní lórí ọlọ́wọ́ síbí lórí kí lórúkọ ẹ ẹ sísítà mi ẹ kí lórúkọ sísítà mi yìí ẹ sísítà mi ọmọ Mushin yìí mo ti gbàgbọ́ orúkọ wọn ẹ sísítà mi adégbìtẹ́ gbogbo yín ni mo bá dúpẹ́ ẹ jókòtà adé gbogbo yín ni mo bá dúpẹ́ ń pé wọn ò padà wàá fi ọmọ yìí kọ́ yín lọ́rùn. wípé wọn padà kọ́ wá fi kọ́ yín lọ́rùn ẹ̀yin òkúkú nímọ̀ akọ̀ fowó sọ pé kẹ́mọ́ bá wọn tún tọ́jú ẹ̀ ní ẹ̀ nímọ̀ tó ti fi ṣe gbogbo yín ni mo bá yín dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ bá mi bèrè lọ́wọ́ òkè tẹ́ pé mo lọ gbé ọmọ arábìnrin yìí sí afẹ́ rí ìyá àbejì ti dákẹ́ o gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ń tẹ̀mí lọ́wọ́ báyìí ó ti dákẹ́ o ó ti dákẹ́ o látìgbà tó ti ní pé kó o produce ẹ kó o produce ẹ o ò rí produce ó ti dákẹ́ o kí lẹ fi ṣe. ẹ wá rí yẹn mú wí. kí lẹ́nu yìí wí. mi ìlú mọ́tẹ́nì ń wí o orí pé ẹnìkan kọ which kind job ta dé àbí ẹ má kọ kíní tẹ́ ká máa fi búlọ̀kì yín bí ẹ jẹ́ ká ra máa gbádùn ṣáàtì mo ń bọ̀ which kind which kind job ta dé which. Uh, are they not working together àhẹ́ àmọ́ àmọ́ but ìbùbù táwa sì lè So because bọ́rọ̀ ṣe dé bọ́rọ̀ ṣe dé yìí mo mọ̀ pé wọn náà máa máa dúpẹ́ láyé ra wọn lọ́tọ̀ ẹ ẹ ẹ ẹ lẹ́ni tẹ́ ẹ gbé wá tó yẹ pé ayọ̀ àtàlàáfíà ló fi wà látìgbà táwọn obìnrin yẹn ti bẹ̀rẹ̀ sí tẹ́ ti ń gbà síra yín lórí ìkànnì yìí àfìgbà tẹ́ ẹ ṣe ẹ̀mí ọmọ yẹn tẹ́ dá légbodò. ẹnu ìṣó ẹnu ìṣó your attention is needed your attention is needed láti jẹ́ tó ti ń gbé owó fún wọn náà aṣọ wo ló pààrọ̀ aṣọ wo ló pààrọ̀ ọlọ́run ò ní jẹ́ kó o ò ní fi ọmọ jura o lágbára ọlọ́run ẹnu ṣo o ò ní fi ara ẹrú bọ ayé o. hello ẹ ẹ síbẹ̀ bẹ́ẹ̀ ni. Hmm. Ah! mo sọ fún yín Ah. hey mo ti rí o ah hey. Hey. Hmm. Ah, ah, ah. Ah. Èmi ti bo èmi ti bọ́, èmi ti bọ́. Ah. Hey, hey, hey, hey, hey, hey, hey. Awareness, awareness, awareness. Awareness, Nigerian police. Nigerian police. Nigeria police Nigeria police ẹ bá wa béèrè a fẹ́ rí arábìnrin yẹn níta a fẹ́ rí orí ààrẹ gan tó wà aláìkí kó wà lórí ààrẹ a fẹ́ rí lórí ààrẹ yẹn gan ẹ bá wa wá ẹ bá wa béèrè ẹ jẹ́ kó gbé kámẹ́rà lọ síbẹ̀ ó láìkí láìfù láti ṣe láìfù ẹ jẹ́ kó gbé kámẹ́rà lọ síbẹ̀ a fẹ́ rí ní láìfù. ẹ jẹ́ ká rí ní láìfù àwọn olórí burúkú wọn ọmọ bẹ̀rẹ̀ sí kọ́fà nǹkankan tí ò yẹ kọ́ kọ́fà orí àárí ìyá àbejì tó ń sọ̀rọ̀ dáadáa àárí tó ń sọ̀rọ̀ dáadáa àtìgbà tẹ́ ti tọ́ ọba yí ẹ̀ báyìí ló ti di kí ló ti di páfe gbogbo ìgbà tí ìyá àbejì gbogbo bó ṣe ń japoró okú oyè ni wọ́n ń jẹ gbogbo bí ìyá àbèjì ṣe ń ja poró okú oyè ni wọ́n ń jẹ ọdẹ nsọpọ fẹẹ rí òòdẹ gbé jáde òòdẹ mo sọ fún yín pé ọmọ ọlọmọ ló ń rán níṣẹ́ dé tòrutòru mo sọ fún yín tẹ ẹ bá sì sì ń ka ọ̀rọ̀ mi wípé bíá mo kàn ń sọ̀rọ̀ dànù ni ṣé ẹ rán wọn tó sì máa fi rúbọ ń bẹ ọ sì yapa ẹrun ètùtù ní gbogbo wọn ẹnu ṣo ìwọ gan tètè change ways yẹ ṣé o mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tọ́jọ́ sọnù ńgbà yẹn náà nìyẹn ìwọ ìwọ gangan lórí ẹ ìwọ gangan lórí ẹran ọwọ́ adẹ́gbọ́n ṣe bí ọ̀rọ̀ kéèsì yáàbejì ọdẹ́gbọ́n ṣe bí pé ó ti die down ta ló fẹ́ máa tọ́mọ ọbejì ibo lẹ fẹ́ kó wọn lọ. Ah, ẹ gbàgbó ah, àfi kẹ́ ẹ jáde o awareness yìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ké pé a fẹ́ rí ìyá àbejì ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè o pé a fẹ́ rí ìyá àbejì ohun tó ń kàn mí létí ń sìn ohun tó ń kàn mí létí ń sìn ẹ pagbo ọ ní ìyá àbejì ti jáde láyé o ohun tó ń kàn mí ní etí ní wàrà ń ṣàṣà báyìí òun ni wípé wọ́n ní ìyá àbejì ti ṣe kíni ó ti jáde láyé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè ọ̀wọ́n tó ọ̀ọ́ni jáde ń sìn yìí o ọmọ afẹ́ máa náà fẹ́ kọ́fà ẹ̀ ní o bó dẹ̀ ṣe máa kan ẹnì kọ̀ọ̀kan náà rèé tá a bá ní kò kàn wá tá a ní béèrè jẹ́jẹ́ arábìnrin yẹn lọ́jọ́ o kò wá bá lórí social media o àdẹ̀ni sọ pé ní tó kọ́ gbé wá kò ṣoore àdẹ̀ni sọ pé ẹnì kejì náà ṣoore àníwọ̀ náà ṣoore kí ló fàdé bí ikú à ń ṣèyàn lóore dè síwájú wípé ẹ̀mí bọ́ àdẹ̀lẹ̀ túfọ̀ ẹ̀ mo sọ fún yín mo ní mo ní ohun tèmi ti gbọ́ ẹ wo jẹ́ tí mo ti ń rojọ́ pé ẹ bọ́ fẹ̀mí rẹ̀ mí ẹ bọ́ fẹ̀mí rẹ̀ mí ẹ bọ́ fẹ̀mí rẹ̀ mí ẹ gbọ́jọ́ tí mo ti ń sọ ṣé ẹ gbọ́jọ́ tí mo ti ń sọ ṣé ẹ ṣé etí gbogbo yín ò di kọ́mọ̀sán wípé à ó ti sọ pé kinní ó ti sọ pé kinní. ó ti ṣẹlẹ̀ báyìí o olórí burúkú ìwọ ẹ̀sà gambo kí ló fẹ́ wá sọ sọ́rọ̀ yìí wàá béèrè wàá béèrè bọ́ síta olórí burúkú títí ẹ orí petition sọnù tóyìn ìdúró gbọ̀ngàn lẹ́yìn lọ lẹ́fẹ́ máa lọ kọ petition fún underground olórí burúkú ni ẹ ìwọ òye òfò olórí burúkú bọ́ síta kó wá sọ̀rọ̀ bọ́ síta kó o wá ṣe kí ni kó o wá sọ̀rọ̀ bọ́ síta kó o wá dá wa lóhùn ẹ̀yin olórí burú ẹ̀yin olórí burúkú sẹ́ sẹ́ set of olóṣì people. ẹ̀yin set of olórí burúkú people ẹ wá ṣàlàyé fún wa fẹ́ rí ẹ má ẹ má jẹ ẹ̀yin ọlọ́pàá ẹ bá wa wo páàtì ara ẹ má jẹ́ kó gé fún lọ ẹ má jẹ́ kó gẹ́dọ̀ lọ. ẹ jẹ́ kí kàn ẹ jẹ́ kó pé complete ẹ má jẹ́ kó tún dàbí ti rí Mohbad da ẹ̀ṣẹ̀ tó ń wọ́jọ́ sísì fún ẹ jẹ́ ká eléyìí ń sìn ó clear o ẹ má yẹ ká sọ pé èèyàn kankan ló tún ṣe kinní kan o ẹni tọmọ yìí wà lọ́dọ̀ ẹ̀ ó sọ pé òun o òkété sọ pọ́dọ̀ òun ló wà o ó lóun lòún gbalé fún o ẹ jẹ́ kí ẹ má jẹ́ sọ pé a má ti yẹlé yẹlé yóò gbọ́dọ̀ já fọwọ́ rá o. àbí afẹ́ hẹ́pù èèyàn ṣe ìṣèwádìí wípé ẹ̀mí lọ ayé mà ní ká o. ayé mà níkà ibo ni ìyá àbejì wà. ibo ni ìyá ohun tẹ́ ẹ ní kí bàbá má gbọ́ bàbá ló padà parí ẹ̀ ohun tí mo ti ń polówó fún tí mo ti ń sọ àti ẹ̀ mọ̀ pé ìsá ìdìbò tó máa lọ rèé bí àwọn àwọn àwọn nǹkan ètùtù náà ṣe na wọn bíi máníjà yẹn ọsọ wọn ni tó bá ti ń tásìkò kọ́ra máa náwó gbọ́ wọn ni tọmọdé bá ti yàgbẹ́ kígbẹ́ èsì kéèsì lọ́wọ́ máa tẹ́ bá ti ní ẹ̀ka lè yá yín ò ta yín nídìí oyè ta lọ́ ti máa kọ́ ọmọ tí ò gbọ̀n yín olórí burúkú ọmọ oníjẹkújẹ oníjẹwọ̀n bílíkì látijọ́ tí olórí burúkú yín dẹ̀ ti ń jẹun ẹ̀ ṣọ́ra Nigeria police ẹ bá wa béèrè a fẹ́ rí ìyá àbejì tí wọ́n ṣe tí wọ́n ṣe empowerment fún tọ́nà wọn ràn lọ́wọ́ ṣé ọkọ ìyá àbejì náà sì láyé mọ́ ni àbórí orí ẹ̀ náà dàrú ni ṣé kò lè jáde ní. ẹ fún ní pílátọ́ọ̀mù tó máa lò ẹ fún bàbá àbejì pílátọ́ọ̀mù ẹ fún pílátọ́ọ̀mù tó máa lò kó jẹ́ ká mọ̀ ìkọ̀ndíṣàn wo nìyàwó ẹ̀ wà ibo ló wà. ibo ni ìyá ìbejì wà a fẹ́ àtòkọ́ àtàyè ẹ bá wa gbé kámẹ́rà ẹ̀ síta ẹ bá wa gbé fọ́tò ẹ̀ síta àfìgbà àfìgbà tẹ́ fi tẹ́ bá dẹ̀ máa fi yàn hàn báyìí àfìgbà tẹ́ bá fi yàn hàn pa ẹ̀yin olórí burúkú aláfihàn ẹ̀rí pé mo máa ń kọ́ nìyẹn ẹ ẹ̀yin aláfihàn hàn pa yìí I want to build house for them I want to kini kan for them they, they want to get kini they want to get babambe abọ́ ẹ̀rẹ́. àbọ̀ ẹ̀rẹ́ o <clears throat> wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti pẹ́ wọ́n ti pẹ́ bẹ́ẹ̀ èèyàn kan. wọ́n ti pẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tó kù ẹ jáde kẹ́ ẹ wá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ yìí ẹ bá wa bẹ̀rẹ̀ sí béèrè pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ má ẹ̀kọ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé ẹ ọ ṣẹ̀ṣẹ̀ ṣe DNA kinní kan àfẹ́ gbọ́dọ̀ DNA mọ́nà rẹ lè yọ àfẹ́ rí ìyá àbejì life tẹ́ ẹ̀ báyìí tí ì fi kìíní yẹn fọ́kọ mu ẹ tètè dá padà ẹ jẹ́ kó jí ẹ ṣe wọ́ndà nínú ayé ìyá àbejì ẹ dá padà sí bó ṣe wà òòṣà yín bí ò bá ti lè gbé ẹ dá padà sí bó ṣe wà ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ̀ lè ṣiṣẹ́ aṣọ yín náà tó aṣọ yín tó aṣọ tó. ẹ̀yin tó kù tẹ́ẹ̀sì tẹ́ẹ̀sì la ẹnu dẹ̀dẹ̀rẹ̀ tẹ́ẹ̀sì lanu síbẹ̀ tẹ́ ẹ̀ ń wá ọ̀la òjọ́ tẹ́ ẹ̀ ń wá ọ̀la ọ̀la iṣẹ́ tó ti parí tí pásítọ̀ ẹ sọ fún ẹ pé iṣẹ́ tọ́lọ́run ti parí lọ́mọ ẹgbẹ́ sọ́dọ̀ ẹ tí wò fẹ́ ṣiṣẹ́ bó ṣe irun tó ju yẹn máa rí rèé ohun tí ojú yín máa rí rèé. bàbá wí ẹ̀ẹ́nà ẹ̀gbà bàbá wí ẹ̀ẹ́nà ẹ̀gbọ́ àtẹnujẹ́ ń pààyàn òun la ṣe ń wọ̀n olórí burúkú ní ten thousand gbogbo yín ṣe ń lajú lẹ̀ sìn ẹ̀ rí wípé ọ̀rọ̀ tàwọn òun ṣe pé kínní mo sọ fún yín pé késekése ni tó rí ohun tó sì ń bọ̀ fún pọ̀ òun náà dẹ̀ ti gbọ́ torí òun fúnra rẹ̀ gangan ló yẹ kó yan ọ̀rẹ́ lẹ̀ lọ́sẹ̀ sọ pé bó ṣe wà yẹn tó bá máa gbáyé ẹbọ fẹ̀mí rẹ̀mí ló máa ṣe mo pariwo tó. ṣó ti yín ẹni ẹni pé kó ṣòó yábejì àwọn tó àwọn information tó tó bọ́ sí mi lọ́wọ́ ń bì àwọn information tó bọ́ sí mi lọ́wọ́ ń bì ẹni ká ní ẹni pé kó gbé fọ́tò yábejì wá ẹni àfẹ́ rí ó wà lórí ibi ṣe orí ibùsùn ni. tó bá wà lórí ibùsùn tó bá wà lórí ibùsùn kó jẹ́ ká rí lórí ibùsùn ń pé à ah, ìyá ìbejì lọ́gbọ́n síkì sí mú yìí ó sì mí o ẹ jẹ́ ká rí i. ọ ní owú kọ́kú ni ọ ní owú kọ́kú. wọ́n ní owú kọ́kú ẹ̀ ló wọ́n ní wọ́n ní ìyá àbejì ọ ní owú kọ́kú ni. hello mi rò ṣọ́ọ̀tì sùn lórí ṣòyí ni ẹni pé ọ̀rọ̀ eléyìí ò gba pé ọ̀rọ̀ ẹ fún mínísítà ẹ má wù àtà lórí eléyìí nǹkan ọ̀fọ̀ lélẹ̀ àná ló wú kọ́kú. ká máa wá owó ẹ̀jẹ̀ kiri ká máa wá ibi tí ọbẹ̀ ti jiná kiri. ẹni kí wọ́n gbé jáde fún wa ẹni àfẹ́ rí ẹni àfẹ́ rí bọ́dà mi láti sinẹ́ ẹni ẹ wa ẹ wa bẹ̀rẹ̀ sí ṣe àwíẹ́nẹ́sì ẹ bẹ̀rẹ̀ sí ṣe àwíẹ́nẹ́sì ẹni àfẹ́ rí ìyá àbejì tí gbogbo èèyàn tí wọ́n dá owó fún lórí ìkànnì yìí ẹ sọ wípé ẹni àfẹ́ rí ìyá àbejì sẹ́ẹ̀ àná àfẹ́ rí ìyá àbejì tá a bá ti rí ó ti tán. lórí wípé ó dijọ́ tá ibà tó gbọ́ kò fẹ́ kant scott oríṣiríṣi èrò ọkàn ló wà lọ́kàn oníkálukú nígbà tí Àbíkẹ́ Jagaban tó mú àwọn arábí yẹn tó ń dù àmọ́ ẹni tó ń ṣe eré gan à ń pè léyìn ọbí nídà ọ̀wọ́n ló ń rèsì àláàmù yẹn wípé Àbíkẹ́ Jagaban fẹ́ gbé ọmọ pamọ́ ó fẹ́ lọ lu ọmọ ó fẹ́ lọ ta ọmọ ṣábìkẹ́ Jagaban ló ṣé ọwọ́ Àbíkẹ́ Jagaban ló yẹn ẹ̀mí ìyá àbèjì jábọ́ sí ni ìkíá ike ni ìyá àbèjì wà ìkíá ike ni ìyá àbèjì ló wà ẹ̀gbọ́n ní kọ́ wá proof ẹ̀ fún wa ẹ̀yin spíkà ike gbogbo yín pátápátá nǹkan ètùtù ní gbogbo yín olórí burúkú ni ẹ̀ka alẹ́ yín tí ò ń ta yín dì ojú yín ò tí ì là gbogbo yín la ní mẹ́sẹ̀gì fún. ọ́dì ìdí establish lẹ́yìn lórí ni ọ́dì ìdí establish lẹ́yìn ni pé ẹ jẹ́ ká máa jẹ́ kí epo àtàlùkámà kó máa dàgbà pọ̀ àtẹnitórí ẹ̀ gbàbọ̀dè àtẹnitórí ẹ̀ ò gbàbọ̀dè ẹ jẹ́ kó máa dàgbà pọ̀ tó bá yá àá máa fò kátá máa fi wò wọ́n àá máa fi mú wọn. ilẹ̀ rẹ o ilẹ̀ rẹ o ọmọ ọlọ́ọ̀lẹ̀ ẹ pariwo o ṣó ti yé yín ah nǹkan ti ṣẹlẹ̀ ah nǹkan ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n máa lọ báyìí ná ẹ jẹ́ kí n máa lọ báyìí ná nǹkan ti ṣẹlẹ̀ o ẹni tá a bá ti parí ṣó yìí ẹ jẹ́ kó lọ gbé ọ lè máa lọ ṣe ṣó kó máa ṣépè kó máa ṣe kinní ẹ̀yẹn má wò yẹn o orí ṣó yìí la wà tí àlámù tó ti dúgbàmù orí ṣó yìí la wà ṣó ta tẹ̀sí ní ká gbé wá gan ṣó gbogbo bọ́ọ̀yẹ ń ṣe àṣẹ pé ọ fẹ́ mo sọ fún yín mo ní wọ́n fẹ́ change wọ́n fẹ́ fi ọ̀rọ̀ Tóyìn Ìdó Ọ̀gọ̀gọ̀ wọ́n fẹ́ fi bojú ni invert kẹ ẹ wá ní ẹ̀rẹ́ apára yín wá ká tó yìnbọn pẹ́ wá gbé gan ṣókàn tó wà lórí social media kó jẹ́ wípé akọ̀dẹ̀ máa mú ọ̀bẹ akọ̀dẹ̀ máa fi ṣi yámútù èèyàn yámútù èèyàn láì ṣẹranko àwa máa sọ fáwọn èèyàn sọ wípé empowerment sọ tẹ̀sí ń analyse ó yẹ wá dáhùn sọ̀rọ̀ yìí ẹ wá bá wa béèrè ń tà gbé wa ẹ wá bá wa béèrè o nípa fẹ́ rí ẹ̀yin tẹ́ ń ṣe gunfighting eléyìí ò ń ṣọrí ọ̀rọ̀ gunfighting mọ́ ẹ jẹ́ ká tún wá béèrè àbí gbogbo wa náà la ṣàfáìtì fún ìyá àbèjì gbogbo wa la sọ wípé a fẹ́ kó ní life gidi ó yẹ ká wá béèrè ẹ̀mí là ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ jẹ́ ká jọ wá béèrè. So, uh, this. So, mi, ti pè mí ni? mi ìwo ojú fóònù mọ́ ọ̀mú ọ, ẹ má bínú ti pè mí, mi mọ ẹ má bínú, ẹ má bínú bàbá, ẹ ara ń kan mí ni, Gaza ni, ara ń Gaza ni bàbá. ara ń kan Gaza ah ah ìyá àbàdàn ẹ kúrò lẹ́ mà ìyá àbàdàn ẹ kúrò lẹ́ ooo sàlámà lẹ́kùn ìyá àbèjì ni ooo lọ́ní ó ti ṣe ọ́ní kíní ó o. Ah. <laughs> ẹnu ṣo ẹnu ṣo sórí ìtìjú ò ní jẹ́ kó o lè sọ pé ibi tó o ṣe tó tó ìtìjú kò ní lè jẹ́ kó o sọ wípé ibi tó ṣe dénú ayé ẹ tó ṣé orí ibi tẹ́lẹ̀ yìí bọ́ ṣe bí ìyá àbèjì yẹn ṣe ń fẹ́ sọ pé ń lọ lọ́tún wọ́ wọn padà tọ́ba náà ń lọ á tún náà ń wọ́ wọn padà bí ìtìyẹ yìí náà ni. bíi tiẹ̀ yìí náà ni. wọ́n tábù tó yá abẹ́jì mẹ́wàá ti ṣẹlẹ̀ o ìyá àbàdàn mẹ́wàá ti ṣẹlẹ̀ o ibi tá a ti ń ṣe sóyìí láti gbọ́ ìyá àbẹ́jì e, ọ̀nà ti dákẹ́ lẹ́ni o láti bí abẹ́ ọ̀sẹ̀ bíi mẹ́ta tó ti ń ní pé kí òkété wá kó mú ìyá àbẹ́jì jáde ṣé àmọ̀ pé ọ̀rọ̀ ìyá àbẹ́jì náà lọ́ fi kọ́kọ́ tì wọ́n mọ́lé tán ní kọ́kọ́ ní pé bo ni ìyá ìbejì wà bí ó ní kíní wà à nǹkan ti ṣẹlẹ̀ o so ẹ̀yin èèyàn mi àwọn tó bá tún máa jáde lẹ́yìn yìí kọ́ bá wa tún béèrè bóyá èmi ni mi ò bí èmi ń gbà mí ẹ mọ̀ pé ọpọlọ máa ti ó ti máa ṣòfò ayé tì ẹ bóyá èmi ni mi mọ̀ bí mo ṣe fẹ́ béèrè ẹ i'm sorry i'm sorry ẹ má bínú ẹ má bínú ẹ ọtún lè wà bá mi béèrè ọtún lè wà bá wa béèrè dáadáa ẹ ẹ ohun mi le ni ohun ọmọ abẹ́kúta máa ń le ẹ àwọn ọmọ làǹlà tẹ̀ tàbí gbọ́ra ẹ lè wà bá wa fi ṣe ohun yẹn ṣe ṣáàtì ìyá àbàdàn ẹ̀yin náà lè wà bá wa béèrè ẹ pàgbó ẹ láti sinẹ́ ẹ straight up the heart ẹ má dàkẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀mí là ń sọ̀rọ̀ Màmá, ẹ̀mí èèyàn ló dé pàmò yìí. Ẹni pàgùnùkú ò ní ká dún. Ẹni pàkàlà pàgbòkè. Ẹni káṣù. Àwọn ọmọ tó jẹ́ pé àṣekàlè ènìyàn. <laughs> Aisha Sulaiman. Aisha Sulaiman. <laughs> eh? ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí máa lọ ẹ kí máa lọ mi ìmọ̀ kí n máa ṣiṣẹ́ àtúntò ṣe báyìí ẹ̀ ń ṣàgámbò lórí burúkú pẹ̀tíṣọ̀n ni kò tiẹ̀ tiẹ̀ ló máa yọyẹ jù á sọ fún yín òpin yín ti dé òpin yín ó ti dé òpin yín ó ti dé. òpin gbogbo ẹ̀yin olórí burúkú yìí òpin yín ti dé ẹ̀yin olórí burúkú àbí kò ṣe the same way ten fi allegation pé àbí kẹfẹ́ jẹ̀wẹ̀ kíní kan fẹ́ jẹ̀wẹ̀ ta ló wá proof ẹ̀ fún wa báyìí ayé yìí máa bàjẹ́ ni lọ́mọbìnrin tí ò tí ò tó jẹ́ pé jẹ́jẹ́ ló ń lọ tí ìrànlọ́wọ́ ìbàdàn ṣeé fún yàn mo sọ fún yín mo ní àwọn ẹ̀dá kan wà tó jẹ́ pé afúnilódì ẹ̀sìn fi gbódìndín ẹni. èmi kẹ̀ ṣọpẹ́ṣọpẹ́ èmi tí mo rẹ pé mo ní ọ̀wọ́n mo ní ọ̀wọ́n tó ń sinmi gbẹ́rẹ́ pàkọ́ ṣé bí mo sọ fún yín mo náà fẹ́ fún mi lówó yẹn mo ní mo sọ pé mo ní mo ní kọ́ fún ẹlòmíì ẹrù kí bí ẹ̀ mò ń ṣeré ni ṣé ẹrù kí mò ń ṣeré ni ṣé ẹrù mi bí mo ṣe wà yìí nǹkan kí ó tó mi támùtòrí lórí lórí ọ̀dọ̀ mi ń bí mi ò kéré lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n lè máa rò pé wọ́n pọ̀ bí eṣú ọlọ́run tí n bá ní mo nídìí nǹkan níwọ̀n ọgbà tí mò ń sọ yìí ó lè tó ó pẹ́ jù ní bíi four days tí n bá sọ fún yín pé mo kọ̀ wá ṣọ́ńta àwọn tó fẹ́ ẹ̀yin tẹ́ fẹ́ fún mi inú inbox ẹ̀ tí wọ́n máa bèrè àkáǹtì ọlọ́run ní ìdí pé kìíní rárá rárá nǹkan kékeré dẹ̀ tó èmi èmi ò ń ṣe pé kinní kámù torí ọlọ́run ṣe mí lẹ́ni tó tún níṣẹ́ ọwọ́ mi ò jókòó sí bí orí kan ni kí n dúró bíi ti ọ̀wọ́n ike ẹ̀sà jambo tọ́ ọ̀ bá ayé èèyàn jẹ́ ò jẹun láyọ̀ àrì ẹ tètè bá wa bẹ̀rẹ̀ sí ọ́pdẹ́tì ẹ béèrè ẹ bá béèrè ìyá àbẹ́jìdá a ò rí níbo ló lọ a ò rí ìyá àbẹ́jìdá a ò rí níbo wa ọ̀rọ̀ ọlọ́rọ̀ kò lẹ́nu tèmi hmm. láyọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ anílé ẹni ìyá àbejì jáde láyé ẹni ló jáde láyé ọ̀nà owó kọ́kú ni ọ̀nà owó kọ́kú kí nígbà tó máa wúkọ́ gbẹ̀yìn kí ló pọ̀ jáde fún yín ẹ gbọ́dọ̀ lo ẹ gbọ́dọ̀ ohun tó ẹ gbọ́dọ̀ yí o yẹn padà sí lára ẹ kó wà bó ṣe wà bó ṣe ẹ jẹ́ kí ẹ̀mí yẹn ẹ jẹ́ kó wà lára ẹ̀ bó ṣe wà tẹ́lẹ̀ yẹn ẹ jẹ́ kó wà lára ẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣàrà ẹ má ń tó jábọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ gún mọ́ṣẹ́ wa fi bó ṣe wà padà kí ló ṣe kí ló ní tẹ̀ àdáhùnsì pé ẹni tẹ̀ ràn lọ́wọ́ ó sì kí o àbí bó ṣe ń ràn yẹn lọ́wọ́ nìyẹn. ṣé bó ṣe ń ràn yẹn lọ́wọ́ nìyẹn wa bẹ̀rẹ̀ sí ṣe awareness gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin speakers pátápátá ẹ bá wa ẹ ní àníkà ẹ bá wa béèrè ẹ jẹ́ tá a bá ti pa ṣáàtì tó ń sìn ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣọpdéètì ọ lè máa fẹ́ máa ṣe kí ni kọ́ ṣàgbéjáde ní títí ìyẹn òun ṣe pé kí ni kọ́ gbéjáde kárí kárí àbèjì báyìí ẹ má ṣe ìtọ́ ẹ má lọ ṣe fídíò tó ti wà tẹ́lẹ̀ o ẹ fẹ́ rí life life báyìí life ẹ má lọ ṣe fídíò tẹ́tí yíyí tó tẹ́ ti rìkọ́dù ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn ẹ̀yìn kìíní kan ike kìíní kan adúgbẹ́lẹ́wọ̀ ike kìíní kan àfẹ́ yẹn afẹ́ ní ìtò wà ní fresh báyìí láfẹ́ rí. ni Gloria ẹ̀ ẹ̀ sọ èso koro ṣé bí mo sọ. So, ṣe kọ́ ni gbogbo yín wò wípé kí ni bọ̀bọ̀ yín sọ yìí ẹ̀ àràbù ló fúnra wọn àràbù ló fúnra wọn èmi tí mi ò gba one million ẹnu kẹbíà mi nídìí one million ni ẹnu kẹbíà tẹ owó tó wájú pé kì í ṣe kẹbíà mo ṣiṣẹ́ fún ṣáàrẹ̀ pé kò wù mí kí n gbà ni but mo ní ẹ̀wọ̀n tó ń sìn àwa náà gbẹ́rẹ́ pàkọ́ ń lé pé à jọ ọmọ ìyá mi má gbowó yẹn o má gbà o ibù gan sísítà mi tó gbà mo ní pé kó lọ ṣètọrẹ àánú nù ẹ̀mí sísítà mi tó gbà sísítà Tóyìn ìdá mẹ́wàá ni mo ní kó lọ fi ṣe tọrẹ àánú ẹ̀ upon that ṣé kò ń ṣe wọn lọ́tún fi ń bà fà báyìí upon that ṣé kò ń ṣe wọn lọ́tún fi ń bà fà ká ní kì í ṣe wípé àǹtí yẹn ó yọ ìdá mẹ́wàá nú ẹ̀ ni kí lẹ́rù kó máa ṣẹlẹ̀ ọjà ẹ̀ ò ní lọ ṣé ẹ tán lè fi gbà lọ́wọ́ ẹ̀ ni. ṣé ẹ tán lè fi gbà lọ́wọ́ ẹ̀ à ah, ẹ wo ẹ̀yin tèmi mi ò fi yín lẹ̀